gbàdá mùsùlùmí wá ti ní mẹ́dísìn tí bẹ́ẹ̀ wá sí bí ọ̀pọ̀ ìfì tí wọ́n wá rí pé tí wọ́n sì òkú ẹ̀ sí ojú ọ̀nà ni wọ́n lè máa gbàdá kọjá ní wọ́n ti òkú ẹ̀ mẹ́lẹ̀ tí wọ́n bá kú òkú yẹn tí wọ́n fẹ́ lọ sí sí orí tẹ̀yìn sí wọ́n kò kí òsì lára ni àbí lọ sí ilé. wọ́n ní wọ́n sin òkú síbi tọ́jú ojú ọ̀nà lágboolé àwọn èèyàn máa kọjá gbabẹ̀ àti wá pinnu báyìí láti gbé òkú yẹn kú ń nítorí àbùkù ọ̀yẹ́ mùsùlùmí láàyè àbùkù òsì yẹ́ lẹ́yìn ikú. a fẹ́ gbé lọ sórí tẹ́ níbi táàbù tó péye wà ṣé à ń bùkátà ká tún kírun sí lára ni àbí báwo à bùkátà ti kírun sí lára èyí tá a ti kíjọ́ sí náà ni ó ti tó ó depend lórí pòkù tẹ́ fẹ́ gbé yìí ẹ ti sin tójú tó bá ti pẹ́ jù kò ní ìdí pé kẹ́ ẹ máa wù torí pé eh, ìfinisẹ̀sìn tún lè ṣẹlẹ̀ ńbẹ̀ àbí òye wa. fílẹ̀ bó ṣe wà á ti ṣàṣìṣe lẹ́yìn náà ọlọ́run forí jì náà torí pé ẹ lè rí nípò kan tó yẹ pé láéláé ẹ̀ nígbàgbé nílé jọ́ daràn ní kọ̀kọ̀ tẹ̀yìn ọmọ tó pé ìyà jẹ́ nù sáré náà. ibi tí wọ́n sin òkú sí wọ́n ń bẹ ní ìtòsí yàrá èèyàn ibi tó kù ìwà wà kìí ṣe ha ibi tá a máa ń kọjú sí kírun sáà lè máa kírun nínú yàrá wa bí kọjá pé gbẹ ni ọ wà sí wa àbẹ́yìn ni ọ wà sí wa kò sí ní tó burú tí o bá ti jẹ́ wájú yín lọ́wọ́. Alaikum salaam. tó bá jẹ́ pọ́kùnrin ni aṣọ mẹ́ta aṣọ mẹ́ta yẹn tí gbogbo ẹ̀ tó bá jẹ́ eh, ìbora kò burú àfitẹ alákọ̀ọ́kọ́ àfiwé àfitẹ lẹ́ẹ̀kejì wé àfitẹ kẹta wé ṣùgbọ́n gbàtà àfitẹ alákọ̀ọ́kọ́ wé yàtọ̀ sípò àti fi sí gbogbo oríkèé. tá à fi forí kanlẹ̀ lára rẹ̀ á tún wá fi lọ́fíńdà sára aṣọyún aṣọ kejì náà á tún fi lọ́fíńdà aṣọ kẹta náà bẹ́ẹ̀ kò sì burú wípé kẹ kọ́kọ́ ṣe ọ̀kan bíi bùbá kẹ́ ẹ ṣe bíi bùbá àmọ́ kìí ṣe pé ẹran ẹ kàn gé e níbi orí tí ó fi wọ òkú lọ́rùn so ẹgbẹẹgbẹ rẹ ò ní sí ríran yóò kàn lọ sísàlẹ̀ yóò bo ara rẹ̀ dẹ́bọ̀ orúnkún ẹ wàá mú mi ẹ fi sè lọ́ọ̀dì fún un so ẹ wàá mú kẹta ẹ fi wè ó ti pé mẹ́ta náà àmọ́ obìnrin aṣọ márùn ilé tó kéré jù tẹ́ fi wè ẹ fi kan ẹ ṣe bí ibùbá fún gẹ́gẹ́ bí ìta sọ ń pọkùn ẹ fi kan sè lọ́ọ̀dì fún ẹ fi kan borí rẹ̀ wá wá sí àyà rẹ̀ ẹ wàá fi kẹrin yọ jẹ bùra ẹ fi wé la ẹ tún fi karùn onú tún jẹ bùra ẹ fi wé lára àmọ́ ọmọdé tásọ̀ kan tó bá ti ká la ó ti tó kò bá àjọkùn kò bá àjọbìn náà wàá rí kùsùn.

bí ìgbà tó ń sùn lọ tó dànù pa àbí tó yíra padà kò sí ború kó sùn kó ta káàkà ṣùgbọ́n ború kó sùn kó dákun délẹ̀ kó oorun tó lọ ń kórìíra ni anabi sallallahu alaihi wasallam wọn rẹ nìkan tó sùn bẹ́ẹ̀ wọ́n fẹsẹ̀ gbá wọ́n fẹsẹ̀ gbá lẹ́sẹ̀ pé kó dìde oorun yìí Ọlọ́run kórìíra rú ẹ̀ torí de eléyìí a gbọ́dọ̀ máa dákun délẹ̀ ọmọ iléèwé ọwọ́ ló ń fẹ́ kàwé ó sì rọ̀ ọ́ lọ́rùn púpọ̀ kó wọn dákun tó ń bá fẹ́ kà ọmọ alẹ́ kéwú ó lòún fẹ́ ka kéwú ọrùn ńlọrùn púpọ̀ láti dakùn délẹ̀ kà kọ̀dá kọ̀dá má farajọ àṣetán jókòó kọ́ka yọ wòlíì rẹ̀ nà àbí kò fẹ̀gbẹ́ <laughs> wọ́n ní sẹ́ islam gbà ká sẹ́ẹ̀tì búlọ́ọ̀kù lórí sàárè òkú náà ah, káfi káfi káfi búlọ́ọ̀kù yípo sàárè òkú rárá o islam ọgbà bẹ́ẹ̀ islam ọgbà bẹ́ẹ̀ islam ọgbà kẹgbẹ́ anything lórí sàárè òkú àyàfi bí òkúta bí ẹ bá nàbí sallallahu alaihi wasallam ó lè gbókúta kan pé ó tóbi kó gbé kó fi sàmì síbi sàárè òkú ẹyọ kan báyìí àmọ́ pé mo fi òkúta mo fi yí po kọ̀tọ́ kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀lọ́ kìí sì tún ṣe pé ẹ̀sìn òkúta ẹ wàá lọ kó àwọn òkúta funfun funfun tí wọ́n máa fi ṣe títì ẹ wàá da lé sáré tí kò lè dá yàtọ̀ á kókó ń bẹ kíákíá kí ni yàtọ̀ sáré tí àti tẹ̀lómi náà alaikum salaam. ń gbọ́ dáadáa. àṣìṣe irú ẹ̀ wò ló sùn subhanallah gbogbo orun tá a máa ti ń kí tí màá ń bá ṣàṣìṣe ṣe subhanallah ẹ mọ̀ pé àkìrù kù ní irun tá à ń kí sókù la ìmáàmù wa ṣe allahu akbar ó ti wá gbàgbé pé irun òkú lélẹ́yìn ni máa lọ rùkú ẹ ṣe subhanallah subhanallah naam aleykum salaam. ṣé wọ́n gbé sínú sàárè kọ̀tọ́ kọ̀tọ́ rárá kọ̀ yàtọ̀ sí pósí àríkùn sọ. kọ̀tọ́ ṣé wọ́n ní ká ẹ sín sílé náà tẹ́lẹ̀ náà tẹ́yìn tó fi sọ kójú àgbàrá ni a tún á fi blọ́ọ̀kù ráǹdì rẹ̀ nítorí kójú ọmọ bàá máa dà sínú rẹ̀ ta ló ní ẹ sín bẹ̀ láti pìlẹ̀. <laughs> Um, àwọn ọ̀rọ̀ tó fẹ́ ń sọ sínú ilé káàkiri káàkiri ilẹ̀ Yorùbá yìí náà fi dí ẹnu ọ̀nà tàbá fẹ́ wo mi ni ẹ ọ̀nà mi. tọ́mà tó òkú sí gbogbo ọ̀nà téèyàn gbà nínú àwọn agboolé báwo la ṣe ṣe Islam ò gbà bí ti wùlò kéré ma káfi bàtà wa àbẹ́sẹ̀ wa káfi tẹ òkú kọ́dà rínrìn láàrin sàárè sí sàárè ìsìláàmù ó tún kọ̀ fún wa láti wọ bàtà bàtà fẹ́ kọjá láàrin sàárè méjì àlàfo tó wà láàrin wọn ìsìláàmù tún ní ká bọ́ bàtà gẹ́gẹ́ bá nàbí sọlá àṣìlá ṣe jágbe mẹ́nìkan tó wọ bàtà nígbà tó fẹ́ gbégbá àárín sàárè méjì báwo wá ni àwa ń lọ kí ẹnìkan gbogbo bí dáhà sí gbà débi tó wà sàárè ni wọ́n tó lọ yìí a gbọ́dọ̀ tẹ sàárè bí ọba ti sọ́nà mí mà ẹ kí wọn aránṣẹ́ lọ́ọ̀kan ni pé ẹ̀yin mọ́ wá kí o ṣùgbọ́n ẹ ti dínà tó wájú àbí sojá náà aleykum salaam tó. dánilẹ́kọ̀ọ́. lọ́gbọ̀ọ́yé àti sàlàyé lẹ́yìn yékéyéké lọ́jà gbó ẹ máa wá ẹ ọba ìbéèrè tẹ yẹn pàtàkì even gan àwọn lè mú wà tí ọ̀ ń tà wí ẹ máa sọ àwọn èèyàn lè mú tí ń kírun sí ọkùnrin lára ha bá ní so torí di eléyìí báyìí. ẹni tí ò bá wá ti mà ẹjẹ́ àmọ́ wà dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ọba tọ́lọ́run ọba fi rán anabi Muhammad sallallahu alayhi wa sallam ó si sí a sì gbọdọ wá mà nípa rẹ̀ kí ni ọ̀nà àárín Maghrib sí Isha ọ̀pọ̀lọpọ̀ kò sí nǹkan tá à ń ibi táwọn ìdánilẹ́kọ̀ọ́ wà wọn náà máa wá wọn á máa lékún téèyàn bá ó ti tó pé kí wọn náà dúró pẹ̀lú wọn tó máa ń ṣe Allahu akbar wọn náà ṣe Allahu akbar Allahu akbar ṣe Allahu akbar títí tí wọn fi ṣe asalaamu alaykum ṣùgbọ́n kò le tó máa ń ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ ákè fatiha fatiha alákàmẹ́wò tó máa ń ṣe Allahu akbar ẹlẹ́kejì asa salatu fa wa Muhammad sallallahu alayhi wa sallam a salatu taasi asalatul ibrahimiyya irú ètò àmà ń ṣe nínú àtàyà wa allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. tọ́lá ṣe allahu akbar ẹlẹ́kẹta àsìkò yìí láwàá ṣàdúrà fọ́kù yìí tá a sì fẹ́ jù oníkà ṣerú àdúrà tánàbí nígbà tí máa ń kírun sí la tó bá jẹ́ ọkùnrin ni ó ní bí ó ṣe ṣàdúrà sí tó bá jóbìn àárí ibi ṣe ń ṣàdúrà fún un tó bá jọmọdé àárí ibi ṣe ń ṣàdúrà fún un so eléyìí tó o bá máa ṣe àbó tí ì máa ṣe ìwọ tó bá jẹ́ ọkùnrin ni ó lè máa wí pé allahumma ighfir lahu warhamhu allahumma ighfir lahu warhamhu títí tí wọ́n fi ṣe allah akbar mi pé ọlọ́run foríjìn kẹ́ ọlọ́run foríjìn kẹ́ tó bá sì allahumma ighfir laha warhamha tonti pé kò tó fún ọjọ́ iwájú rẹ ti ń bọ̀ mùsùlùmí ni ọ gbọ́dọ̀ máa ń pẹ̀sìn rẹ tí wọ́n ti Allahu akbar ẹlẹ́kẹrin kò sí ní tá a sọ ju pé asalaamu alaykum wa rahmatulahi asalaamu kan tó bá ti ṣe méjì kò burú gẹ́gẹ́ bí apá kan nínú àwọn sábẹ́ náà ṣe máa ń sè náà aleykum salaam. kásì àwọn èèyàn púpọ̀ sínú sàárè kan kò sí tó burú mbẹ tó bá pé àrélù àjálù àjàkáyé àrùn kan ló ṣẹlẹ̀ a lè gbẹ́ sàárè fún yàn kọ̀ọ̀kan ṣùgbọ́n gbà tí islam wa faramọ̀ kì í ṣe bí tàwọn kèfèrí islam sọ fún wa báwo la ṣe tò wọ́n gbà tá a bá kírun sí wọn la àwọn tó ń lọ́lá jù nínú àwọn ọkùnrin ni wọ́n wà ni wọ́n wà ní iwájú àwọn ẹni pọ́wọ́lé wọn tẹ̀lé wọn kó tó kàn àwọn obìnrin kó tó kàn àwọn ọmọ wẹ́wẹ́. so àbí kó tó kàn ọmọ wẹ́wẹ́ láàrin bá a sì tù wọn nù bẹ́ẹ̀ náà láti wá tù wọn sínú sàárè èyí kàn sí pé àárọ̀ wọn dàbẹ̀ a'udhu billahi islam ọ̀faramọ́ á tù wọn sínú sàárè àwọn tó ń lọ́lá jù àwọn tó ń lọ́lá jù ẹ̀wọ̀n kọ́ àwọn kèfèrí ò ní pé à ń kọjú sáàlù kíbla kọjú sáàlù kíbla báwo nínú sàárè kí ni kíbla tiwọn kò sí kíbla kò síbi tó jókòó sí tó jókòó níbi tí wọ́n ti ń sẹ́sìn tí wọ́n ti ń kọrin náà alaikum salaam. ó túmọ̀ sí pé ẹni tó lọ́lá jù ni ó wà nítòsí imam ẹni tí ò tó yọ tẹ̀lé ẹni tí ò tó yọ tẹ̀lé ẹni tí ò tó ẹni tó wá kéré jù nípò lérò tiwa o ni ó wà nítòsí alùkébílà jù àmọ́ ẹni tó ga nípò jù ni ó wà wájú imam lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà lẹ́yìn náà tí ó fi kan gbogbo kálukú náà. náà kò ní ìdí fanfa ẹ níhùn nítorí pé sítúrù làwùrọ̀ shartun min shuruti sihhati salat ká bo ìhòhò wa májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú tí máa jẹ́ kírun ọlá làáfíà tá a bá sì bo ìhòhò wa a sì lágbára láti bò kí ló dé tá a máa tí ó máa sí ara wa lẹ̀ ebi mùsùlùmí làwọn ẹ ní wọ ṣẹ́ẹ̀tì gan eléyìí tuntun jẹ́ tọmọlúwàbí tí ó fẹ̀ dáadáa wọ́n ní gbígbà ó kúkú sọ́ di bùbá ọ̀ ń bẹ̀rù àwọn tí wọ́n sọ fún ọ pé kọ́ sọ́ di bùbá ọ̀ wá ṣe jáńpé ó tí ì rùkú gan gbogbo ẹ̀yìn rẹ̀ wọ́n rí náà ẹ máa wò ó ta ni ó ṣe máa kí n lọ wọ bọ́sẹ̀yìn bọ́sẹ̀yìn bọ́sẹ̀yìn jọ ṣerú ẹ̀wù tó fẹ́ fi ṣe máa ń fún wa ni ẹ ẹ mọ̀ pé lọ́la kò ní dánrú ẹ̀wù mọ́ ṣe náà lọ́wọ́ ẹ̀ ń bará ṣe òun yẹ́sì tó bá tún sọ̀rọ̀ ó tún gbà mí naam. èèyàn fẹ́ ṣèṣe pò ńlájú èèyàn fẹ́ ṣèṣe pé òun bá gbà mú èyí tó jáde ni pé ká ṣe bọ́ọ̀lù wọn bá ṣe ń fẹ́ islam sọ pé irú ẹ̀wù báyìí pàtó lọ gbọ́dọ̀ wọ̀ ṣùgbọ́n islam sọ pé gbogbo ẹ̀wù tó bá wọ̀ báyìí báyìí lọ ẹ̀ kó rí àbí òye wa ẹ̀wù tá a wọ̀ gbọ́dọ̀ fún débi pé yóò fi bí àwọn oríkèé wa ti ṣe máa hàn ẹ̀wù tá a wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀wù fẹ́lẹ́fẹ́lẹ́ débi pé wọ́n máa fi àwọ̀ awọ ara wa hàn so gbogbo orí eléyìí a gbọ́dọ̀ fún eléyìí jẹ́ bó ṣe jẹ́ aleykum salaam tó.

nígbà tí ìmáàmù yín gbà pé sọláàtù fàátì ju alukurani lọ kí ni irun tẹ kí ẹ tí kírun náà so inshallah eh, ìsinu ẹni tí ó sinu ẹ lọ àyè ìjókòó ti wà ń bẹ yẹn torí pé báwọn yẹn ṣe ń sinu mọ́ṣáláṣí ó báyẹn lọ́kàn jẹ ẹlòmíì da ráìsì lẹ ẹlòmíì gbogbo ẹ lẹ tó pé ó ń lé àwọn sinu ní àárín bẹ yẹn nígbà tó ti pinnu kíkọ lọ jókòó ọlọ́run gba àwẹ̀ náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك